to the QH, QH, QH radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jáde ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. ǹjẹ́ bó ṣe jẹ́ náà nìyẹn QH radio náà làwa ń gbọ́ o ẹ kú dédé àsìkò yìí ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ ẹ tún kú àmójúbà wa lórí ìkànnì yìí ìkànnì wa ìkànnì alálùbáríkà ìkànnì QH radio àti QH TV eléyìí tá a fi kalẹ̀ sí Accra ní orílẹ̀-èdè Ghana tó eléyìí tá a gbé dé ẹ rí i pé lórí ètò wa níjẹta a sọ àwọn ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba mo gba oríṣiríṣi àwọn kọ́ọ̀lù àwọn èèyàn pè mí fáfàní ẹ̀yin tó bá jẹ́ kí bóyá ẹ̀ sí lórí ètò náà àbí tí ẹ̀ bá gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín nǹkan tá a gbé ni pé nílẹ̀ yorùbá o a ní ọba tó lè jà fún àwa mẹ̀kúnnù nílẹ̀ yorùbá a gbéyẹ̀wò pé a ní ọba tó jẹ́ pé ó lè bá wa pàṣẹ fún àwọn olóṣèlú nínú ọ̀rọ̀ tá a sọ láti ṣe àfihàn fídíò kan níbi tí Àtaọ́ja tìlú Òṣogbo ti sọ pé PDP làwọn tó ti ní PDP ló gbé àwọn dórí ipò ṣẹ̀dẹ̀mọ́pẹ́ tó bá gbéyàn dórí ipò èyàn ò ní fẹ́ jẹjú ẹ̀ ẹni tó bá gbèyàn dórí ipò olúwa ò lè láṣẹ lórí ẹ̀ <clears throat> òun la fi sọ fún yín pé olóṣèlú ló ń sanwó ọba ọ̀rọ̀ yìí la wá sọ mo gba kọ́ọ̀lù oríṣiríṣi làwọn ìbá ní kọ́dúrí àmúṣà tá àwọn lọ́ba wá dẹ̀ ń gbìyànjú lọ́ba ò gbìyànjú àwọn ọba wa ń gbìyànjú ní ààfin wọn pẹ̀lú àwọn fámìlì wọn wọ́n wà òkè ń bẹ̀ ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ ìlú àbí pé láti bá wa jà fáwọn olóṣèlú àlọ́ba tó lè pàṣẹ fólóṣèlú olóṣèlú ló sanwó ọba tó àwa rí èsì ọ̀rọ̀ kan tí Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí tí wọ́n fọ̀ wọ́n sọ̀rọ̀ yìí tí ilẹ̀ kún gan-an ṣùgbọ́n ṣáájú gbogbo ẹ jẹ́ kí n túmọ̀ ṣaláì ran gbogbo ẹ̀yin ọmọ ilé ọba létí pé ẹ kú àdúró tì ẹ kú àfọmọnìyàn ṣe o ẹkú ìfẹ́ ẹkú gbogbo gbà ẹkú gbogbo ìlàkàkà yín lórí pé ilẹ̀ Yorùbá yìí ẹ̀fẹ́ kò dáa ọ̀rọ̀ tí Ọọ̀ni of wá rìlíìsì jáde ní gbígbóná fẹlifẹli lẹ́nìí òun ni màá wá gbé sí yín létí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ téèyàn bá sọ pé bóyá mo ṣe lófòfó ni mi ò má ẹ̀ ṣùgbọ́n bó ṣe jáde bí mo ṣe gbọ́ bó ṣe tẹ̀ lọ́wọ́ náà mo ṣe máa gbé jáde fẹ́yìn náà ọ̀ọ́ni òfìfẹ́ wá sọ̀rọ̀ bóyá látàrí pé àwọn náà ti ń gbọ́ táwọn èèyàn ti ń fẹ̀sùn kàn àwọn lọ́balọ́ba ni o bóyá ó dẹ̀kan wà coincident táwọn kan sọ tinú wọn lásán ni o kábíyèsí ọba Babátúndé Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ wọ́n fọ̀rọ̀ léta ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ fún gbogbo àwọn Yorùbá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. So, ọ̀rọ̀ tí kábíyèsí ọ̀ní ọ̀fífẹ́ fi ránṣẹ́ yìí ó wà fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ yìí dáadáa o nínú ọ̀rọ̀ tí Àtaọ̀jà tìlú Òṣogbo sọ bàbá yìí fìbínú sọ̀rọ̀ ní tiẹ̀ wọ́n dẹ̀ sọ pé kí gbogbo àwọn APC kan jẹ́ kórí wọn pé o ọba yìí fi Àtaọ̀jà tìlú Òṣogbo kádé pẹ́ lórí kí bàtà ó lẹ́sẹ̀ bàbá fi tiwọn hàn páwọn ò lè hide feelings àwọn wípé olóṣèlú làwọn wọ́n dẹ̀ sọ débi pé olóṣèlú táwọn jẹ́ yẹn gan PDP làwọn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ọba Babátúndé Ògúnwùsì sọ nínú ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá pátápátá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ kí n gbé jáde gẹ́gẹ́ bí ó ṣe wà ń bẹ̀. now wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ bó ṣe gbé jáde mo ṣe ń kà á fún yín o wọ́n ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì wọ́n ní bàbá ti fi ìfarajìn wọn ìfarajìn tiwọn àti tàwọn orí adé ní ìpínlẹ̀ ọmọlúàbí ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ ọmọlúàbí a ti mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ń pè nípínlẹ̀ ọmọlúàbí ọ̀dọ́ ọmọlúàbí làwa náà ọmọlúàbí lóníkálukú wọ́n ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ti fi ìfarajìn àwọn orí adé nípínlẹ̀ ọmọlúàbí hàn tó sì ní àwọn ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ elétò ìdìbò INEC kí ìdìbò tó ń bọ̀ kó bá a lè kẹsẹ̀ járí tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n láwọn olóṣè àwọn ọba níta gbọ́ ni pé wọ́n máa ń gbè lẹ́yìn àwọn olóṣèlú kan nírú eléyìí tó jẹ́ pé Àtàọ́jà tìlú Òṣogbo bàbá fi tiwọn hàn pé PDP làwọn now ọ̀ọ́ni ò fífẹ́ wá káwọ́ sókè kábíyèsí wa ní ní tàwọn o àwọn ò ní sọ̀pọ́ọ̀tì ẹgbẹ́ kankan o tẹ́ ẹ̀ bá gbàgbé ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni yóò wáyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje tá a wà nù rẹ̀ yìí ó kù bíi bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàgbé ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni now wọ́n wá fi ọ̀rọ̀ yìí léde lásìkò tí kábíyèsí sọ̀rọ̀ yìí òun ni lásìkò ìgbà tí ọ̀gá àgbà wọn elétò ìdìbò ìyẹn INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu nínú ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn Ọọ̀ni ọ̀fìfẹ̀ àtàwọn orí adé àtàwọn orí adé àtàwọn ìlẹ̀kẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn lọ́jọ́ Tuesday tó kọjá ibẹ̀ ni kábíyèsí Ọọ̀ni ọ̀fìfẹ̀ ti sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àtẹ̀jáde tó wá jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún kábíyèsí ọ̀ọ́ni ọ̀fífẹ́ ọba adéyẹyè wọ́n ní ọba adéyẹyè ní àwọn orí adé kì í gbè lẹ́yìn ẹnikẹ́ni ọ̀dọ̀ àwọn èèyàn ní kábíyèsí ẹ̀yìn orí adé máa gbè lẹ́yìn èèyàn o ṣùgbọ́n tẹ́ ní gbè lẹ́yìn wọn mọ́ òun ni kẹ́ ká mọ̀ now ọba adéyẹyè tí wàá ṣèlérí pé orí adé kì í gbè lẹ́yìn ẹnikẹ́ni lásìkò ìdìbò gẹ́gẹ́ bí INEC náà ṣe ń ṣe ọ̀ọ́ni tún sọ̀rọ̀ wọ́n ní àwa lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun wọn láwọn náà dàbí INEC nídìí kí àwọn má da orí apá kan sí káwọn dẹ̀ má ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni lásìkò ìdìbò ọ̀ọ́ni òfìfẹ́ fi kún wọ́n ní àwa kì í ṣe olóṣèlú ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí i pé àtàwọ̀jà tìlú Òṣogbo àwọn sọ pé olóṣèlú làwọn bàbá wò haidi phillips tiwọn wọ́n dẹ̀ ní pé pdp ló gbé àwọn wọlé ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Ọọ̀ni of Ife àwọn ní àwa kì í ṣe olóṣèlú nítorí náà la fi lè balẹ̀ gbogbo àwọn èèyàn tó wà lábẹ́ wa tó fi mọ́ àwọn olóṣèlú ṣe rántí pa sọ̀rọ̀ yẹn jẹta pé kò sọ́ba tó lè takú àwọn olóṣèlú ṣùgbọ́n Ọọ̀ni of Ife sọ pé àwọn ò ní bìkítà ẹgbẹ́kẹ́gbẹ́ tí ẹnikẹ́ni nínú wọn bá wà wọ́n ní pé ní tàwọn àwọn ò to ọ̀rọ̀ yẹn àwọn ò dẹ̀ ní í ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni irú ẹgbẹ́kẹ́gbẹ́ tí oníkálukú bá wà ọ̀ọ́ni òfìfẹ́ tó wá tẹ̀ iwájú wọ́n gbóṣùbà kárí fún àjọ elétò ìdìbò INEC ní pàápàá lórí bó ṣe ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé níbi ètò ìdìbò rẹ̀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 láì gba àkókò tó pẹ́ nígbà tó ní wàá sọ̀rọ̀ yẹn tán tó ní ti sọ̀rọ̀ tiwọn tí wọ́n ti dákẹ́ ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub òun náà wá kí àwọn orí adé ó ní lọ́dọ̀ tòun òun rí páwọn orí adé wọ́n ń kópa ribiribi nínú agbègbè wọn láti jẹ́ kí àlàáfíà jọba ó tún fi kún pé INEC o àwọn mọ rírì àwọn ọba àtàwọn ìgbésẹ̀ táwọn ọba ń gbé ṣe torí pé kì í ṣe kékeré ó fi kún pé tálàáfíà bá jọba nínú ìlú ó lóun gbàgbọ́ pé àwọn ọba ló ṣe iṣẹ́ bí àlàáfíà bó ṣe jókòó bó ṣe ń wà káàkiri ṣùgbọ́n ibi tá à ń lọ ni pé ẹjẹ́ abira wa léèrè gbogbo àwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá ká má wulẹ̀ máa dárúkọ lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo àwọn ọba tá a lè sọ pé bóyá a ní tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá ṣé tí a bá bira wa léèrè ǹjẹ́ lóòótọ́ ṣé àwọn ni wọ́n ń jẹ́ kálàáfíà wa tá béèrè lọ́wọ́ ara wa ṣáwọn ni wọ́n ń jẹ́ kí ìlú máa tòrò tàbí tá a bá bira wa léèrè pé lọ́dọ̀ ti yé o tá a bá béèrè pé lọ́dọ̀ tí ta lẹ lérò wípé ó múlù tòrò tàbí kí n sọ fún yín pé ẹ dárúkọ ọba kan tó bá wù yín tẹ́ ẹ mọ̀ tó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ìlú tó wà láì ṣègbè síbì kankan ẹ rí i pé ó ṣọ̀wọ́n díẹ̀ olóṣèlú ló ń sanwó ọba ọ̀dọ́ Ọọ̀ni of sọ̀rọ̀ pé nínú ìdìbò tó ń bọ̀ yìí o wọ́n ní àwọn ò ní ṣègbè síbì kankan àwọn ò dẹ̀ ní wo bóyá ẹgbẹ́ òṣèlú kan lẹ́nìkan wà ẹgbẹ́ òṣèlú kan lẹ́nìkan wà àwọn máa wà neutral ìyẹn nìlérí tí Ọọ̀ni of Ife ṣe bákan náà ni ẹni tó jọ̀gá àgbà àwọn elétò ìdìbò ó wá tún dọ̀bálẹ̀ ó ní ẹ dákun òun rọ gbogbo ẹ̀yin orí adé láti bá àwọn tó ń kópa ìyẹn àwọn tó jẹ́ olùdíje nínú ètò ìdìbò ó ní ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń fẹ́ kẹ́ ẹ bá wọn sọ ni wípé àwọn tó jẹ́ àwọn olóṣèlú àtàwọn alátìlẹyìn wọn ẹ bá wọn sọ fún wọn pé kán tẹ̀lé ìlànà àti òfin eléyìí táwọn gbé kalẹ̀ ẹ bá wọn bẹ̀ wọ́n pé kán tẹ̀lé ìlànà àti òfin eléyìí táwọn gbé kalẹ̀ nítorí ìdìbò kò lè wáyé níbi tí ò bá ti sí àlàáfíà ṣé ẹ̀dẹ̀ mọ́pá ti máa ń sọ̀rọ̀ yẹn tipẹ́ pé tí ò bá ti sí àlàáfíà ìlú ò lè tòrò tí ò bá ti sí àlàáfíà àti tòrò ìlú ò lè díẹ̀ ọkùnrin wa fi kó pé ibi táwọn èèyàn bá ti ń kó àyà sókè ìdìbò lè wáyé ń bẹ o àwọn olóṣèlú àtàwọn alátìlẹyìn wọn wọ́n gbọ́dọ̀ fààyè gba according to ọ̀gá àgbà wọn INEC yẹn mú sọ o. So ó láwọn olóṣèlú àtàwọn alátìlẹyìn wọn ó ní káwọn orí adé báwọn bá wọn sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ fààyè gba àlàáfíà káwọn lè bá a ṣe ìdìbò tí yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ní ìrọwọ́ rọsẹ̀ lásìkò ìpolongo tí ìbò náà bá ń lọ tó ìyẹn dàbí ọ̀rọ̀ tí ó wá látọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ìròyìn yàjóyàjó nìyẹn o ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ gbogbo wa ni pé pẹ̀lú ọ̀rọ̀ tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ sọ yìí ojú wo lẹ fi wò ó kí ni nǹkan tẹ́ ẹ rí sí i ṣẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn ti ń sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn ti ń sọ pé àwọn ọba o ẹgbẹ́ òṣèlú kan náà máa ń tẹ̀lé àwọn ọba o wọn ṣe tẹgbẹ́ òṣèlú kan ṣùgbọ́n ní ọ̀fìfẹ́ àwọn ti claim ara wọn sì pé àwọn kì í ṣe olóṣèlú àtàwọ̀já sọ̀rọ̀ àwọn sọ pé àwọn ò lè tàn wá PDP làwọn wọ́n dẹ̀ bínú gan pé káwọn APC kan lọ ṣọ́ra wọn náà ká wá béèrè ọ̀rọ̀ tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ sọ yìí apá abo la lè sọ pé irú ọ̀rọ̀ yìí apá abo ni ká sọ pé wà apá ibo ni ká sọ pé ọ̀rọ̀ yìí apá ibo ni ká sọ pé ó tò sí. ọba Babátúndé Ògúnwùsì wọ́n sọ̀rọ̀ o etí wọ́n dẹ̀ sọ náà nìyẹn pé lásìkò ìdìbò tó ń bọ̀ kí gbogbo ọmọ Yorùbá tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ṣe ń pé ìpínlẹ̀ Ọ̀ṣun kò ń ṣe ilẹ̀ Yíbò kò ń dẹ̀ ṣe ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá ni ọba Babátúndé Ògúnwùsì Ọ̀jájá ilé kejì wọ́n ní gbogbo àwọn tó bá jọ ọmọ Yorùbá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kán lọ fọkàn wọn balẹ̀ àwọn ò ní ṣègbè lẹ́yìn olóṣèlú kankan tà wọ́n àwọn bá míì tó bá dẹ̀jú olóṣèlú àwọn sọ pé àwọn ọ̀há ìdí tàwọn pé PDP làwọn tó wọ́n wá ní tó bá kọjú sí ẹ kó o ta tó bá kọ̀yìn sí ẹ kó o ta tó bá ti kù wọ́n nìkan sórò ara rẹ pa ní o ìyẹn ló dàbí ọ̀rọ̀ eléyìí tí a máa fi ránṣẹ́ sọ́dọ̀ gbogbo èyí tẹ́ wà nípínlẹ̀ Ọ̀ṣun ètò wà ńlẹ̀ yìí oníkálukú nínú ọkàn ẹ̀ ló mọ nǹkan tó ń jà fún ṣe rántí pa àwọn tó ń jà fún ọ̀rọ̀ Yorùbá nation wọ́n mọ àǹfààní wọ́n mọ ìgbádùn wọ́n dẹ̀ mọ rírì nǹkan tí wọ́n rí tí wọ́n fi sọ pé lá Yorùbá nation yìí náà làwọn ń jà fún àwọn tó dẹ̀ ń polongo wọ́n Nàìjíríà náà kò rí wọ́n Nàìjíríà yìí náà làwọn ṣì wà tán bá bi wọ́n léèrè wọ́n mọ àǹfààní wọ́n mọ rírì wọ́n mọ kíni reason tán fi sọ pé síbẹ̀síbẹ̀ wọ́n Nàìjíríà náà làwọn ń sọ. So ṣùgbọ́n ibi tọ́rọ̀ nàìjíríà dé dúró nàìjíríà ti dàrú òótọ́rọ̀ tó wà ń bẹ̀ ni mò ń sọ yẹn o ká má parọ́ haúsá mọ̀ fúlàní mọ̀ ìbò mọ̀ yorùbá mọ̀ wípé nàìjíríà ò dáa lásìkò tá a wà yìí gbogbo èèyàn ló mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ ò sí mo gbọ́rọ̀ kan lẹ́nu bàbá kan ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín bàbá tí mò ń sọ yìí mo bá pàdé nínú flight lọ́jọ́ kan mo wá bí léèrè pé ibo ni bàbá yìí ti ń bọ̀ bàbá yẹn lòun ń bọ̀ láti ìlú wo ló dárúkọ yẹn náà ó lóun ń bọ̀ láti ṣé Austria ṣé Austria bí kankan ló pe ìlú yẹn ni ó lọ Austria lòun ti ń bọ̀ ó ní Nàìjíríà dẹ̀ máa ń wo òun wá ní gbogbo ìgbà ó ní àgàgà ọmọ Yorùbá lòun jẹ́ òun wá rò pé bóun ṣe jọmọ Nàìjíríà yìí ìlú yìí máa ń wu òun lọ ní gbogbo ìgbà ó lámọ́ gbogbo ìròyìn tóun ń gbọ́ àtàwọn nǹkan tóun ń rí ó ń ṣẹ̀rù bà òun ibi mo ti wá ń pàṣẹ èdè pé bàbá gbogbo nǹkan tẹ̀lé wa ń gbọ́ yẹn ṣẹ́yìn dẹ̀rù pé ṣe mọ̀ gẹ́gẹ́ bí oníròyìn mò fọ̀rọ̀ wá lẹ́nu wò ṣẹ́yìn dẹ̀rù pé bó ṣe rí náà ni wọ́n ṣe ń sọ yẹn bàbá yẹn wá ṣàlàyé ó ní bó ṣe rí nìyẹn àbúrò mo ní kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ó níyàwó tó ń fẹ́ òyìnbó ni ọmọ tí òun bí ìlú òyìnbó ni gbogbo wọn wà ó látọmọ àtìyàwó ẹ̀jẹ̀ ilé ó wá rùn kàn wọ́n ó lóun wá sí nàìjíríà ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ó dárúkọ ìpínlẹ̀ tí wọ́n lọ nípínlẹ̀ ọ̀nà apá òkè ọ̀yà lọ́hùn ni ó ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ní jẹ́ mo mọ̀ pé ọmọ òun kan ń bẹ tó jẹ́ pé nàìjíríà ló kú sí ó ní bọ́mọ yẹn ṣe kú sí nàìjíríà lòun tètè sọ fún ìyàwó òun àtàwọn ọmọ tó ṣẹ́kù pé ẹ jẹ́ káwọn padà síbi táwọn ti wá ọkùnrin táwa ń sọ yìí ó wá dẹni tó jẹ́ pé orílẹ̀-èdè Ghana níbí báyìí náà ti máa wá ń ṣọlídé láì ṣọmọ Ghana láì gbédè Ghana tó bá lóun fẹ́ wálé láti ìlú òyìnbó ó ti di pé Ghana ló fi ń ṣe ibùgbé o ó ti di pé tó bá lóun fẹ́ wá ṣe nǹkan kan ní apá ilẹ̀ Áfíríkà ó ti di pé Ghana ló fi ń ṣe ibùgbé o ẹ jọ̀ọ́ ìgbà wo la fẹ́ ṣe léyìí dà ọdún wo la fẹ́ gbégbèsè yìí dà ìyẹn ló dàbí nǹkan tá a mú wá fún yín lórí ètò tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ eléyìí tá a fetí kó òun la tún mú wá fún yín yìí o bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ogunlọ́gọ̀ àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n dẹ̀ máa ń tẹnumọ́ pé àárò ilé ń sọ àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń sọ pé ilé ń wu àwọn lọ wọ́n ní ṣùgbọ́n ìròyìn táwọn ń gbọ́ kò dùn mọ́ni nínú rárá mo tiẹ̀ ti rẹ́ni tó sọ pé owó tóun rí nílùú òyìnbó tóun bá dá sí ọ̀nà márùn-ún tóun bá ti ń rí ìdá kan ẹ̀ ní nàìjíríà ó ló tẹ̀hún lọ́rùn ìgbà tá a bí pé kí ló dé oníṣẹ́ tóun ṣe nílùú òyìnbó kò ṣeé gbọ́ létí oníṣẹ́ tó jẹ́ pé òun gan ò lè ràn yàn ní nàìjíríà ni ó nítorí di eléyìí ilé wo àwọn wá ìrìn àjò táwọn rìn lọ sílùú táwọn wà yẹn kò dùn má wọn nú àmọ́ ẹni tó bá lẹ̀mí ara ẹ̀ lò ó ní kí làwọn fẹ́ wá ṣe ń lé ilẹ̀ baba wa ti wá di ibi tó jẹ́ pé ilé baba ọmọ kì í bọmọ lẹ́rù òun ni wọ́n ti máa ń sọ tipẹ́tipẹ́ ó ti ń bọmọ lẹ́rù o nítorí di eléyìí ìta amúwárè fún yín lásìkò yìí tó bá di ní ọ̀la àátúpàdé ẹ ṣé gan ni ẹ kú kalẹ̀. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o tv láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé sílẹ̀ iṣẹ́ wa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QH TV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnú tó yẹ ti ń gbèsè. QH TV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún síbi láyé fẹ́ máa lọ. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́. gbígbé ṣe ilẹ̀ wa lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́. <laughs> QHTV Accra and beyond.